بسم الله الرحمن الرحيم وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من الله قال سبحانك ما يكون أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام القلوب ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما كنت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 àpẹẹrẹ fún ọlọ́wọ́ bá ọba tí ó fún wa láǹfààní àti ìtúpadà tó jọpọ̀ nínú mọ́sáàtì aláàbọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nínú àwọn aláàbọ̀lẹ́ nínú sọ́ọ́dún máa ń gbà. ọlọ́wọ́ bá ẹgbẹ́ láti ní ìtẹ̀síwájú nínú fún wa nínú ìtọ́sẹ̀lẹ̀ láàrin ànábì ìsá ọmọ mariam aláìsíláàtì ọ̀sẹ̀lá àti àwọn ọjọ́ rẹ̀ ọlọ́wọ́wọ́ àìkọ́lá ní وإذ قال الله يا عيسى ابن مريم بأبي صلى الله عليه وسلم راسك قوي على اليوم ní ìgbà tí ọlọ́wọ́ wá sọ fún ìsọ ọmọ mọ́lẹ́mọ̀ pé a ń sọkún yang náà jáde tó ní ọ̀hún ní ẹ̀rọ ìdàbẹ́ni ìlú ìlà. Allah sọ fún ìsọ ọmọ mọ́lẹ́ pé ìjẹ́ ọ̀rọ̀ sọ fún àwọn ènìyàn pé kí wọ́n mú ọ kí wọ́n fún mi ìpìlẹ̀ tí wọ́n lọ sọ fáwọn èèyàn ṣíṣẹ́ hmm. tó ti tọ́ lọ́jọ́ fáwọn èèyàn ìgbẹ́ tí wọ́n mọ àdìyá aláwọ̀ náà yàtọ̀ sọ́nà ọ̀kan tuntun ní. ìbéèrè apákan náà wọ̀ lùmọ́ni ìbéèrè ń dọ̀gbẹ̀dẹ̀ àti ìyá àwọn ọlọ́mọ ọkọ̀ béèrè náà gẹ́gẹ́ bí ìmọ̀ mú kàtàkì sọ̀rọ̀ ní iwájú gbogbo àwọn ẹ̀dá pátá. ọlọ́wọ́ àti ìsọ ọmọ mọ́lẹ́mọ́ ti ṣe àwọn tí wọ́n pẹ̀lú àwọn ọlọ́mọlẹ́yìn rẹ̀ wọ́n ti sọ́dọ̀ lọ àwọn kan ló lọ lọ àwọn kan ní mẹ́ta lọ́kàn ní àti ẹ̀mí mímá àgọ́lọ́ àgọ́ lórí gbogbo wọn lọ́yìn. Àwọn ọ̀gá ní ohun àti ya àìmọ́ náà. Àti náà ọ̀gá tó sọ pé mẹ́rin lọ́ọ̀tà ni pẹ̀lú. Mẹ́rin lọ́ọ̀tà ni ti Àti Ísá àti Yáàrì àtọ́lọ́ọ̀tà ní mọ́. gbogbo eré ọlọ́wọ́ àti àdílé ìsirayẹlì gẹ́gẹ́ bí apá fatala ìjọba ìyá ọlọ́wọ́ àdílé rẹ̀ tí wọ́n lọ sọ fáwọn èèyàn tó wọ́n mọ̀ sí láti yá rẹ̀ سبحانه مما أقول يا الله ما يقول لي أن أقول ما ليس لي بالحق ولو أردتني كين صن كين لا تكن صن وأقول صن كين سنبرني يا الله ẹlòmí ọba kí n wá ní káwọn èèyàn ọjọ́ sí fún mi àti yáà mi yàtọ̀ sí ìgbọ́n náà ọkọ̀ kan ṣoṣo eléyìí kí ẹ bá sọ ní ìjọ gbẹdẹ àtìyámà lọ́lọ́ ó béèrè béèrè wá gbogbo ọmọ nìyí kó lè bá a máa ṣáàtì àwọn ẹni tí ó pẹ̀lú àwọn ní ọmọlẹ́yìn jésù kó lè bá ṣáàtì wọn gbá òun ni ó sì òun ṣùgbọ́n apákan náà àwọn ọkọ̀ bíi abájú ìṣẹ́yìn àkọ́bẹ̀ yìí àwọn lọ́lọ́ rí pé ìtẹ̀lẹ́ ìtẹ̀lẹ̀ wípé ìgbà tí ọlọ́run ọba gbé ànẹ́lẹ́bì yíta ànẹ́bì ọlọ́run bẹ̀rẹ̀ máa dáná ìrọ̀sẹ̀lẹ̀ láì títí ọlọ́run láwọn ìjà ọ̀rọ̀ kúkúmà tó mọ̀ ẹ̀ kúrẹ̀ ìrẹsì fún mẹ́rin máa dẹ́ kò sí ànẹ́bì ọlọ́run ọba tọ́lọ́run sọ wáyé àdàkùn tí wọ́n máa sọ fáwọn èèyàn tó èmi ni ẹ máa jọ́ sí ìwé àtúnṣọ́nà kò sí ìwé láyé nínú àwọn àlejò ọ̀tọ̀ pátákó tẹ̀sí sílẹ̀. ṣùgbọ́n tí wọ́n sọ fún ẹ náà ni pé wọ́n láti kú mọ̀ ọ̀bà yìí ìmọ̀ kó tuntun àti nínú ẹ̀kíta wọ́n mọ̀ kó tuntun tẹ̀sí sí. ìtọ́ wọn sọ fún ẹ náà ni pé ẹjẹ́ ni ọ̀dọ̀ ẹjẹ́ ti ń se lọ ẹjọ́ bàlámà ni ẹ̀sọ́ ọ̀dọ̀ ẹnitọ́wọ́lọ́ wọn bá lòótọ́ kí n sàwọ́. kọ́dà wọlé ayé akọ́kọ́ máa ṣe sẹ́ni gbogbo ayé ìtàn lè ní àwọn àwọn. ayé akọ́kọ́ mi kú ti máa yẹ. ọlọ́ba kọ́dà àwọn màláìka kò sẹ́ni kàtà sọ wá ìka ìjọ wa ní. bí o tẹ̀lé ẹjọ́ sì fún ọkọ ayé náà ọjọ́ sì fún màláìka kò sí. nítorí pé àlẹ́ yìí sọ ọ̀rọ̀ wálé wọ́n nìyí ẹlẹ́ ọ̀gbọ́dọ̀ sọ ìjẹun ní ọ̀pá ìgbìmọ̀ àwọn tó ti ní láti yá nínú ọ̀sọ́ bẹ̀rù bí àwọn sọ pé ìkúntùkúntù ilé ọlọ́ọ̀bá tó bá ṣe kó mo sọ bẹ́ẹ̀ bá wọn wà láyé fọ́kọ́dà àríta ọlọ́ọ̀ kúmà ọkúmà ilé ọlọ́ ilé tó jẹ́ pé inú tí wọ́n fi pe àwọn ẹ̀tọ́ gbọ́ra àwọn ọlọ́gbọ́n lẹ́yìn ìyíká tó fi ń kọ́ wọn níta ní pé ẹnu bí tí ìyíká ti ní àwọn àjọsìn kò ní wá ẹ máa sì ní. tọkùtù àti bọ́lá ọba ti sọ pé bàbá àwọn àbúkù bìrù ni ẹ máa sì ní ọlọ́ iná tó ní ẹ máa sì ní. àti ẹ̀rọ lọ́wọ́ àlọ́ àni ìyá kan náà àdúgbò ìyá kan ẹ mú wa ló kéde ìdútọ́lọ́ ọba ti sọ pé àdúgbò ìyíká tí wọ́n sọ lọ́wọ́ náà lọ́wọ́ pé ìpè ọlọ́wọ́ wa tí mo bá tẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ wa mọ̀. Táàlà kò máa fi náà sí wàlá àlà kò máa fi náà sí. Èrè ọlọ́wọ́ wa ìdí jẹ máa jẹ èèyàn lára tí mo ń lọ́tọ̀ kò sí tọ́ọ̀nà lọ́lọ́. ọlọ́wọ́ alẹ́kọ̀ọ́lá ní ìnáka àǹtà àlámòwò nígbà èyí ọlọ́wọ́ ọba ìwọ lọ́wọ́ tí pamọ́. ìyẹn ni pé ìta bíbà ti sọ fọ́dọ̀ pé ìwọ náà kò sí ẹ̀jẹ̀ pé dèédèé sẹ́kù kan mo tẹ ẹ̀wọ́ orí lọ́nà pé káàkiri bá ti pé mi làwọn èèyàn yìí jọ́ sífù ìbáṣe tó mo tẹ ẹ̀wọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀mí mo tẹ ẹ̀sẹ̀ kan péré ìyọ́ lọ́wọ́ bá wọn. torí pé wọ́n lọ ọmọ tó pamọ́ wọ́n lọ ọmọ tó para sí. eléyìí èyí tó àwọn ọmọ yà èmi ọ̀sán wọn tó àwọn èèyàn kúkọ̀ gbọ̀dọ̀ àtìyá ẹ̀yin jẹ́ nǹkan tó kú mi lọ́mọ níbi o èmi ọ̀rẹ́ yín sí ọ èmi ò ní ẹsẹ̀ ní àlẹ́ sí ìyá rẹ̀. Ìgbà àwọn àṣọ kí ló wù fi jíjẹ kí ni tó wù sọ yóò lè máa kó tó lọ́wọ́ kí ńlá máa àwọn tẹ̀lé mi. Ìlú ọlọ́wọ́ kò sí tí mo mú fún wa tó fi pa mí láti. Kí ló pa láti kó jíjẹ? Àní ẹ̀gbọ́n lọ́wọ́ àárọ̀ bí ìwà ọ̀pọ̀ jọ́sìn fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ọ̀kan ṣoṣo epo ọlọ́run ọba àbí epo ọlọ́run ọba nínú èmi sọ lọ mọ wá ti ṣe ọlọ́run ẹ gbọ́dọ̀ tẹ̀lé ẹ máa ti ẹ̀ tọ́ náà ní sẹ́ ìyẹn náà lọ́wọ́ ọba ìjọba fún wa gbogbo ẹ̀ lájọ́ bẹ̀rẹ̀ àtẹ̀yàmà ìdánilẹ́yìn sọ̀sọ̀rọ̀. àdìgbọ́lá ní ipa níbi ìsáwá sílé yọ àwọn sọfọlọ pé ìdí ọlọ́wọ́ bá wọ̀ kún tó alẹ́ tó ṣe yíyan màá tó fi yìí. nígbà bọ̀ wà láàrin wọn èmi ń jẹ́lẹ̀ lórí wọn ó lè jẹ́ ìsìn tí wọ́n ti ń bà á. nígbà bọ̀ wà láyé mo ń tẹ́sí báyìí mo ń tẹ́sí báyìí mo ń tẹ́sí báyìí. ẹlẹ́wọ̀n tó ọba ti fi léèrè pa àdìyọ náà lónìí mo lè jẹ́ ìlú

wọ́lọ̀ nìkan èlò lè lè ìṣirò lórí tí wọ́n ti ń bà náà torí pé wọ́lọ̀ dára kùtù gbogbo tí wọ́n ti wọ́n kàlà kùtù ṣe ìṣèlú wọ́lọ̀ tí wọ́n lo nímà lórí gbogbo pátá èyí tí wọ́n ti kí tó dé èyí tí wọ́n ti ń gbàgbọ́ pẹ̀lú wọn tí wọ́n ṣe àti tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ń ṣe láàrin ọmọ tí wọ́n lọ́wọ́ nìkan wọ́n lọ́mọ gbogbo ẹ̀ o. ìwọ̀nba tẹ́lẹ̀ lè jẹ́ ìdílórí náà nígbà tí wọ́n wà láàrin. ṣùgbọ́n wà kó kó láàrin wọn lọ́wọ́ ibi ọmọ kẹ́kẹ́ tí wọ́n ṣe mọ́ o. ọlọ́mọ bá nìkan láyé ànábì ìsọ̀rọ̀ àwọn sọ pé ìtù àdìbò ìrẹ́ ọlọ́wọ́ bá tó bá wú ọ̀tọ̀ jẹ wọ́n níyà. فإنهم عباد لا تنادوا يا وانتي أو أبوسكما وإن تغفر لهم tó bá ti wọ́ ìlú ọtọ́ ọtọ́ yá bí ìwọ̀n tó forí dí wọn bẹ́ẹ̀ lẹ́ka àtàrà àti sòtìkì dájúdájú ìwọ náà ìwọ náà lọ́ba tó bú àyà ìwọ náà lọ́ba tó pé lọ́gbọ́n gbogbo tó ṣe kókó gbọ́gbọ́n kò sì jáde kátó jábá àti ọlọ́ ọ̀wá. ilé lànà ní ìfà ìsọ̀lá ìsọ̀lá ilé ọkọ̀ tó gbẹdẹ àtìyá báyìí tí wọ́n pera tí wọ́n pera wọn lọ́mọ lẹ́yìn rẹ̀ wọ̀ tí wọ́n jọ́ sí fún yàtọ̀ sọ́dọ̀ tọ́jọ́ kókó rẹ̀ wọ́n ń pè yàtọ̀ sókó ọ̀dọ̀ tí wọ́n bá wà ní ìdààmú owó kọrin tí ọmọ mọ́lẹ́mọ̀ wọ́n ń pè yàtọ̀ sọ́dọ̀ jọba pada kiyama isa ibi gilani Jadi tó sì tọ́tọ̀ lọ́pọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ. kọ́dà ìlà ń fa nípa nítorí àwọn ọmọ fẹ́ràn náà ní lójúmọ́ máa ti bẹ̀ ìwọ̀n àdáàbò wọn di ìyá ọlọ́ kò sí ti jẹ́ lọ. ìwọ̀n tó bá bí àjẹmọ́ àrí ọlọ́ ọ̀sà sí dọ́gba. lọ́wọ́ ọmọ wọn wọ́n sẹ̀fọ́ sí ọmọ tọ̀. wọ́n tóbi ìkẹ́ àyàfi gbòòrò wọn lọ́wọ́ ọba tó kó ayé àti kìí ṣe kó forí tí wọ́n torí pọ̀ bẹ̀rù ẹ̀ nìkan. a torí pé kíkí máa rẹ tó gbé nǹkan síbi tọ́tọ́ sí ìlójú síbẹ̀. ẹ̀bà wọn lọ́wọ́ ìgbà ní sọ̀tọ̀ bá wà lẹ́yìn ọ̀sẹ̀ náà abẹ́lá ní àbá ti kan ní sọ̀tọ̀ bá wà lẹ́yìn ọ̀sẹ̀ náà dìde láàrin wa anabi dìde anabi bẹ̀rẹ̀ sísè wá ọbẹ̀rẹ̀ sísè sìkì ìdájọ́ níbi ìgbé yá alùpàdà ẹ̀yọ́ mẹ́rin nìyàwó ìnákùn máa na إلى الله عز وجل حفاظا عراة غرلا ẹ̀yọ́ mẹ́rin nìyàwó dájúdájú á kàyé dídìjẹ padà lọ́sọ́dọ̀ ọ̀dọ́ lẹ́ẹ̀kọ́ jẹ́ pé dùbátà kò sí bàtà lẹ́sẹ̀ yìí rọ̀rátà ní òun lẹ́wà wọ́n lá ẹ̀ tí wọ́n dábẹ́ tí wọ́n dábẹ́ fún. ní olúwa rẹ̀ ti jáde wálé ayé tí wọ́n dábẹ́ fún bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bó ti gbé wa lórí ọ̀dọ́ ní àtìyáwó. ilé lọ́ba sọ́nù ayé àti kàmá wàdà fún ìgbà yòókù. bọ́lá wọn bá ti ká ẹgbẹ́ rẹ̀ lẹ́ka. Anẹ́sọ̀rọ̀ lára ẹ̀ ọ̀sẹ̀ síwájú táwọn èèyàn bẹ́ẹ̀. Anẹ́sọ̀rọ̀ lára ẹ̀ ọ̀sẹ̀ lẹ́mọ̀ wáyé. Ọkà ayẹ̀ sàmábàdá àkú. Sàmábàdá na awọ́lá sọ́kè nùcíyù. Gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ náà ló ti padà bẹ́ẹ̀ ló ti gbé wá tó lọ. kò sẹ́ tó wáyé pẹ̀lú àtàlẹ́sẹ̀ rẹ̀ kò sẹ́ tó wáyé pẹ̀lú aṣọ lọ́rùn rẹ̀ kò sẹ́ tó wáyé tó bá wá dábẹ́ fún bẹ́ẹ̀ ló ti gbé ọkà bára rẹ̀ náà. bí o ti sẹ́ tí ọ wáyé pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta kò sẹ́ tí padà pẹ̀lú ọ̀pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta yìí. alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò أول الخلق يجزى يوم القيامة إبراهيم النبي صلى الله عليه وسلم ẹ̀dá àkọ́kọ́ tí wọ́n daṣọ tí wọ́n daṣọ fún nígbà bá ti ní wò wọn náà lànà ìbọn ní alẹ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ òun lórí ẹni àkọ́kọ́ tọ́lọ́ ní tí wọ́n daṣọ fún. Ànábi wáyé. ألا وإنه يجار برجال من أمة النبي يكفي يقول wọ́n gbé àwọn àwọn ọkùnrin kan dé àwọn arákùnrin kan wọ́n gbé wọn dé kí làwọn àtúmọ̀ ni. kí ni wọ́n ṣe pẹ̀lú pàtó bí ìdáná ṣìmáà nígbà wọ́n bá kọ́ wọn dé nínú àwọn àtúmọ̀ ni àwọn náà wà ó sábẹ́ bá nẹ́sẹ̀ lọ́wọ́ ayé sálẹ́mà tó sórí sí méjì. Àlẹ́ ọmọtò dáwà, àlẹ́ ọmọtò ìdáwà. Ọmọtò dáwà, àkókò ẹni tí wá àti ànẹ́sẹ̀ lọ́wọ́ ayé sálẹ́mà bá bá láti gbàgbọ́ ọba ti sàn nẹ́bí lè jíṣẹ́. Títí jọ́ ọ̀pọ̀ ìjà ìyá pátá ìjọ rẹ̀ náà ni wọ́n àtẹ̀tọ́ gbàgbọ́ àtẹ̀tí ọgbàgbọ́ ọgbà nẹ́bí náà ní tá a bá lu gbólóhùn fún màdé àwọn tó gbòòrò ìdára oríṣi ara ọ̀pọ̀ oríṣi kejì ọ̀nà ìfún mọ́tò ìjáàbá àwọn ẹni tí wọ́n jẹ́ pé tí wọ́n gbàgbà tàbí sọ̀rọ̀ wá àyẹ̀sọ́lẹ̀ tó ń tẹ̀lé àná Nabi sallallahu alaihi wasallam ni alaihi awak ni awak awak awak cuma ni. Betul betul wajib. Wọ́n bá fún wọn náà kó sí, wọ́n bá wọn dání wọn sá kó sí aṣáájú ṣìmáàlì. Ṣé ọlọ́run sọ wọn láti wá ní pé ìjọba ìjà kìláàmà ilé ẹ̀ka làwọn èèyàn kò sí o. Aṣáájú mẹ́rin náà ti máa aṣáájú mẹ́rin náà. أصحاب المصحبة ما أصحاب المصحبة أجلاء السابقون السابقون àwọn ẹni tí a pè láwọn ará pọ́ọ̀tù àwọn ọba àjẹ́nà àtàwọn ará pọ́ọ̀tù àwọn ọmọ náà àti àtàlùkù náà àtàlùkù àwọn ẹni tó jẹ́ pé àwọn ẹni wájú níbi ìtọ́lọ̀ ipò tí wọ́n tó ju àwọn ẹ̀ka tó ọ̀dà ìwà àjẹ́nà ìwọ̀n wà ní sẹ́dá àwọn ẹ̀sùn káwọn ẹ̀sùn wọn ìjọba sámà àti ilẹ̀ tí ọlọ́run ọba nìkan ṣoṣo ni gbogbo sámà àti ilẹ̀ ọlọ́run ọba nìkan ló ní kápá lórí wọn òun lọ dá wọn òun ní ń salákòóso fún wọn gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba lórí padà wà máa bí yín náà àti tí ń bẹ nínú wọn nínú méjèèjì ìtì bẹ́ẹ̀ ní sánmà ìtì bẹ́ẹ̀ ní wọlé ìtì bẹ́ẹ̀ láàrin sánmà àti ìyẹn gbogbo ẹ̀ pátá kò sí èké ìsè ìpè bẹ́ẹ̀ lábẹ́ ìtọ́mọ lọ. nílé ayé bí ọwọ́ ọkọ̀ àfi bó tilẹ̀ wù kó tóbi tó bó tilẹ̀ wù kó dáa tó ṣùgbọ́n òun gan-an máa kankan tẹ̀lé láàfin tó wà látàrí yìí àwọn kan tẹ̀lé láàfin tí ò láti lórí wọn. àti sọ̀rọ̀ ìrà àti sọ̀rọ̀ àwọn kékeré ẹbí tó dé mọ́lẹ̀ àti lórí lórí ẹ̀sìn tó bá dé mọ́lẹ̀ àti lórí lórí kẹ aya ẹsẹ ṣe báyìí ẹsẹ ṣe lọ́kọ́ sí gbogbo tẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹ ṣe lọ́kọ́ sí. wọ́n lọ wà lónìí kábà àti ti bẹ́ẹ̀ ọlọ́ba ni ọwọ́ àná iṣẹ́ ọlọ́ọ̀ba òun lọ́ba tó lágbára lójú gbogbo kò sí nǹkan kan tó lágbára ọlọ́ọ̀ba rẹ̀ ìfẹ́ nǹkan ẹni tọ́lọ̀ ọ̀hún ní sí káàlà tó àbàrà dáadáa kan sí òun sí tọ́wọ́ àkọ́kọ́ lọ́ba ló lágbára lójú gbogbo lọ́wọ́ ni tọ́ rẹ̀ tọ́ rẹ̀ lórí ayé ẹ̀ tọ́lọ̀ fún owó ọlọ́ọ̀lọ́kọ̀ọ́ ẹlòmíì ọkùsẹ ọkùbọ́nà tó dàní ìmáàlì dànù ìdí ìdílé wọn náà kù àìmọye ìmáàlì dànù ìdí náà tó lékún sí i tó ìdílé mọ́tẹ́lẹ̀ kò tí ọ̀ ó ṣe náà ò tí ì nìgára sí pé ó tẹ̀lé ìmáàlì ti dànù ọwọ́ ẹ̀rú ààrẹ padà nù ààrẹ tó padà nù ọ̀hún kọ́lọ̀ sọ àná kọ́lọ̀ bá lágbára lórí gbogbo bọ́lọ̀ ọba tó sì máa bẹ́ lọ kọ́lọ̀ bọ́ sàmúlẹ̀ wa eré ẹ̀rọ gba ilé ìparí sọ́dọ̀ tó ní máa yà náà. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور نعم ثم الذين كفروا بربهم يعملون سورة وقبر سورة الأنعام قلني سورة كيف تبقى التي سورة الفاتحة إنها سورة القرآن على قريب سورة أول ما سورة صلى الله عليه وسلم مكة هذه سورة القرآن صلى الله عليه وسلم وتوسع هجرة láti maka àti ìmọ̀lẹ́yà. ọ̀pọ̀ àwọn súrà tọ́lá ọba sọ̀kalẹ̀ ní irú àwọn àsìkò yìí ìyẹn ní ká lẹ́yìn tó ṣe yíjá ọ̀pọ̀ rẹ̀ máa sọ̀rọ̀ nípa ìmọ̀tọ̀ ìdì kásọ̀lọ̀ ọba láàṣù kásẹ̀ mọ́lọ̀ náà. yàtọ̀ sí súrà ká kàtẹ́yìn súrà tó lè má ti dà. ara àwọn súrà tọ́lá ọba sọ̀kalẹ̀ lẹ́yìn bàtà lẹ́yìn tó ṣe yíjá ni wọ́n kọ́ wọn padà níyà àwọn ọmọ fáwọn pèsè lórí àwọn àdájọ ìdájọ ìsọba ẹni pápá àwọn àdájọ tó pọ̀ pà nínú àwọn súnà. Hmm. torí pẹ́pà náà ìmáàlì ti ráyè jókòó lọ́kàn àwọn èèyàn nítorí ilé àwọn àdájọ bẹ̀rẹ̀ sí wa àwọn òfin bẹ̀rẹ̀ sí wa òfin nǹkan báyìí òfin nǹkan báyìí ní maka òfin díẹ̀ lọ sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí kíkẹ́ ẹ̀sẹ̀ kọ́kọ́ bọ́ ọlọ́wọ́ bá munasaba bayan sura ta kana ọjọra da da kan sura ta tẹ̀lé to gbé sura ta kàtà ẹni na da bari da ní láì samawati wal ardu wa ma fihi wa huwa ala kulli shay'in qadir ila láti da pẹ̀lú alhamdulillah alladhi khalaqa samawati wal ardu Aya ta kàtà tasbiya Allah wa bani kalmi ní sama ti ya ti àti tí Sura ta ti bẹ̀rẹ̀ ali sura ta bẹ̀rẹ̀ òun sì da kalmi kíni o. wọ́n ní gbogbo ọpẹ́ pátá tí ọlọ́run ọba ni ọlọ́run ọba wò aládé kálábàtà náà wá sí ìta ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ bí ìgbà tó lọ́wọ́ bá sọ fún wa pé tẹ́ ẹ bá kàtẹ́ ẹ̀ wo ìkẹ́tọ́lọ̀ wọn bá ti fún yín látàrí sámà àti ìfọ́lẹ̀ pẹ̀lú ọ̀pẹ wọn. ẹ wọ́n bọ́lọ̀ ti kẹ́ ìyẹ̀ fún wa. wọ́n á sọ bàdà dídá. ọlọ́ba yà kẹ́ ìyẹ̀ fún yín. torí ìdílé kẹ́ ìlójà lè máa tẹ̀lé lórí ìpẹ́. torí bọ́lọ̀ wọn bá tẹ́lẹ̀ fún wa tẹ́ ní ìdí ni tó fi jẹ́ pé èèyàn máa wọlé lórí iye tuntun ní pẹ́lẹ̀ fẹ́ rẹ̀. ìbá ti ń pẹ́lẹ̀ ọ̀tẹ́ kò sí bá ti gbá tòsí ni wa lórí ilé bọ́lọ̀ wa ló kò tẹ̀ kó wa. ẹ wo sọ́mà tọ́lá wọn bá ti bò wá. inú òjò ọlọ́ọ̀ lọ́ni tí náà ò bó wa tí ọ̀bá ti sẹ́kọ̀ọ́ náà wà nìkan lọ́wọ́ tí ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ wa nìkan lọ́wọ́ ọwọ́ tó gbé sọ́mà ìkalẹ̀ wàá sọ́kò kan tó fi jí mu. ìbáyé amadi sàwọn náà. wọ́n ilá ìmọ̀sálù ààlà àwọn mọ́sáájì ìgbàgbá wà lásàdé yẹn fún máa ń kọ́ sí òsì kílà. alábìbá tẹ̀ ẹ́ kọ́lá kò ní wọ̀ pé ọlọ́wọ́ ẹ̀ lẹ́sùn yìí. ọ̀dáàdì mọ́sáájì lásán kílà ló lò lójú mọ́sáájì kò sí kàtẹ́gbẹ̀gbẹ̀ tààrí lásán tó wá sẹ́wọ̀n rẹ̀ tọ́ba nípa sọ́dọ̀ ọ̀hún lọ yà máa dúpẹ́ fún. inú wa yà máa dúpẹ́ fọ́dọ̀ fún lọ́jà sámà tó sì wò sọ́mọ́ jù ọlọ́wọ́ sọ láwọn àyè tó wọ̀ lọ́wọ́ àyè tó bá wù ọ́ náà wà tó ti sẹ́wọ̀n sọ̀kalẹ̀ mọ́ inú ìgbọ́lọ́ fẹ́ tà lọ. ìgbọ́lọ́ fẹ́ lọ. sọ́lọ́ bá lọ́wọ́ ẹtí sẹ́wọ̀n owó olú ọ̀lọ́ ìgbọ́lọ́ fẹ́ lọ. kí ló tó ní ìfòkútọ́ ọlọ́ọ̀bá yìí náà ni wọ́jà àlùkòlù máa ti wọ̀n mú ọlọ́ọ̀bá lọ́ba tó sàwọn ó sì sè mọ́lẹ̀ àwọn ọ̀dùnmá ní ó sa lẹ́nu sọ́ọ̀sì nínú ìjọ ọlọ́ọ̀lá lẹ́wà wà láyé inú dẹ̀rọ ọlọ́ọ̀lá lọ́sàn wa ọlọ́ọ̀bá sọ bá kọ̀ọ̀rọ̀ á ní pé ẹ̀ẹ́rọ tún ni tó bá wù ọlọ́ọ̀ọ́ tó ṣe gbogbo òtẹ̀mí yín lálẹ́ sọ́dọ̀ náà ìdájọ́ mi ti yá mà ìgbésọ̀ wáyà ẹ máa fẹ́ fún alẹ́ láti ti ti ìjọ gbẹ̀dẹ̀ àti yá mà taalẹ tuntun kọ́kọ́ kan wá pé tẹ́ẹ̀bì máa tẹ̀lé tẹ́ẹ̀bì máa lọ bíi tẹ́ẹ̀bì máa kadà tẹ́ẹ̀bì máa rà taalẹ tuntun wọ́n fi wọ́n láti ṣe àwọn lọ. tó bá ti wò wọ́n lọ tó ní kí gbogbo já lọ́sàn-án gan títí ìjọ ọ̀gbẹ́dẹ̀ àfìyàmà tààlà tó tó bẹ̀rẹ̀ ní ọ̀dọ́ tí ó gbòòrò àpòyí jáde máa sinmi kí ló dé tẹ́ ẹ̀ rí lẹ́nu àwọn àpàkọ́ àtẹ́tù ọba ẹ̀rọ kan tó dúpẹ́ fọ́nà kó sọ́ọ̀sì ó sòrò fọ́nà ọkọ wa lè fi yé wa pé ọlọ́run ọba tó bẹ̀ fúnra ẹ̀ wọ̀ta olùsí àkọ́kọ́ sí mi òru tó wà tọ́lọ̀ ti yọ ọkọ̀ sínú náà lọ́dẹ̀ kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lu jára wọn tí wọ́n bá bàbá nìkan sẹ́ni tó jẹ́ pé oṣù mẹ́fà ọ̀sán oṣù mẹ́fà òru oṣù mẹ́fà wọ́n wà lọ́sàn oṣù mẹ́fà wọ́n wà lóru kọ́lọ̀ ló fi èyí ọdún òun tó bẹ̀ ọ́ ọlọ́run bá tó ní kí wọ́n lè sòrò oṣù mẹ́fà tí ní àná òní àkókò ní àkókò tí ìjọba ìyàtìyà wọn ọlọ́run bá tó ní káwọn ẹnì kan máa tẹ̀ ní ọ̀sán oṣù mẹ́fà àti tó bá wọ ọlọ́run bá sọ fún gbogbo wa ní oṣù mẹ́fà aṣọ gbogbo tẹ̀mí wa dọ̀sán ti di ọ̀gbẹ̀dẹ̀ àjẹyà. tí ọba bá ń la wa èèyàn àkọ́kọ́ ànábì àlọ́ àlẹ́ ìṣọ̀lá ìṣọ̀lá. lábàá ọ̀pọ̀lọpọ̀ bá ti dà á yà wà á ilé lọ́sọ̀ àlẹ́ sọ̀rọ̀ àlẹ́ ìṣọ̀lá lẹ́yìn ìgbà tó dáta tó ń máa kọ́kọ́ àjàdá ọlọ́pàá wa sí lókè pípé ó fi àsìkò kan sí ó fi gbà sí. àkókò lọ́lọ́ ọba kí ni jẹ́ àkókò kí ni jẹ́ àjàdá tó bá ní àjàdá yẹn pé lílì tàbí time frame ọlọ́pàá ló ń fi sí. ọwọ́ àtúnyí wàá tẹ̀lé musamman ẹ̀jọ̀ ṣùgbọ́n àsìkò kan tó jẹ́ kípa tó ń bẹ lọ́dọ̀ ọlọ́ọ̀dẹ kan eléyìí ló ti káwọn àkókò tẹ̀sí ìròyìn yìí ọlọ́ọ̀bá jọmọ ẹ̀dẹ́ ènìyàn abákanú wáyé ájàlú mùsàmá gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀bá fi ìgbà tí ìṣẹ̀lẹ̀ yóò kò sí kíkú kọjá ìdájọ́ mùsàmá ìjọ gbogbo ẹ̀dá tó lọ́wọ́ bá dá ìjọ kan lásìkò tí ó tù tó ń parí. wà á jẹ́ lókun sáfẹ́rẹ́ ìdàgbò ṣùgbọ́n àsìkò kan wá sọ jẹ́ pé special àsìkò kan ní ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ọ̀nà ìjọ gbẹ̀dẹ̀ àtìyá ọlọ́dà gbé ẹ̀dá ìdíjọ gbẹ̀dẹ̀ àtìyá kò sẹ́ńtọ́ mi lè kù ọlọ́wọ́ bá nìkan lọ́mọ fọ́tọ̀ àjàlá ọlọ́ọ̀bá fún wa ní táìmì ni wọ́n ní àjàlá ń lọ alákòókò òun ni gbogbo bọ́lá ti wọ́ lọ wọ́pọ̀ owó olùlẹ̀ náà ṣé oorun sì ní àbúrò òfin wàhálà ló mú sámárì ń dà ti bọ́ bá tó nǹkan tó lò tó lò ó ní sùn wọ́n máa pa ara rẹ̀ gbèdé lọ́jẹ́ ọ̀ hmm. padà kí àwọn olùkọ́ tó wọ́n máa sùn ọ̀ padà inú bọ́ ọ̀sán pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá bá ní ọdún àbíkọ́ ọ̀pá gidi sàn sí làkàlẹ̀ ọ̀fẹ́ fún. ṣùgbọ́n pápánẹ́ẹ̀tì ọlọ́ba ti dọ́mẹ̀ dé ènìyàn mú un. ọwọ́ nílé àtẹ̀lẹ́ èyẹ́ lè ká ìgbòkùn fẹ́ ọlọ́run sì gbà ayé ẹ̀kọ́ gbogbo tí máa ti ti àwọn mẹ́wàá ìgbìyànjú òṣìṣẹ́ àjẹsán mọ́ ọlọ́run sì gbà ó ti tá ẹ̀rọ kọ́dà nínú ìkí ọ̀nà ó ti tá ẹ̀rọ bàtọ́ ẹ̀jì aláàmù ní ẹ̀jì ni pẹ̀lú òsì ṣùgbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ wá tó lè tá ẹ̀rọ wọn náà yára lọ́wọ́ sàmà ìdàgbò náà ní ìgbà báyìí ní bẹ́ẹ̀ kú lọ́lọ́pàá. zai ilé ìgbẹ́ wa tó tó àwọn olùmọ̀kẹ́ ní eléyìí ni ádàlá alákòókò àtẹlẹ́kì wọ́n ní torí pé ẹni tó bá sùn ó pàṣípò kan kú bí ẹwọ́n lọ́ba ti fún wa lọ́kọ̀ áyì aláwọ̀ yẹn tẹ̀ wọ́n pa áńfùsà ìnà mọ́tì ha wọ́n lẹ̀ fi lámtàmú fi mànáàmì ha fọ́yọ́sùkú lẹ́tẹ̀ẹ́ fọ́lọ́ àlẹ́ ha mọ́ọ̀t wọ́n sì lè fọ́lọ́ àlẹ́ àlẹ́ ọlọ́run bá ní aláwọ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn tó ṣe ìlànà oúnjẹ ọlọ́run bá máa gba ẹ̀mí ní ìgbà tí àsìkò kú oníkálukú máa tó tẹ́mi náà àsìkò kú rẹ bá tó ọlọ́run sì gbà wọ́n lẹ́tì ìlànà táwọn jì ṣùgbọ́n tó bá jẹ́ lásìkò kú tí ò tí ì tó fi manani ha ayé tọ̀wọ́ fáá fi manani ha ọlọ́run bá máa gba ẹ̀mí tiẹ̀ náà ní àsìkò oorun ṣùgbọ́n táwọn bá ti gbàgbà téèyàn sùn ọlọ́ba sáyẹn ní tìǹbì yẹtọ ọkọ láti sẹ kí nàmọ ti ha ẹni tásìkò kú rẹ bá tó ọlọ́wọ́ gbẹ̀mí rẹ ọkọ pàlú ọlọ́wọ́ gbẹ̀mí rẹ ẹni tásìkò kú tiẹ̀ lé tí tó ọlọ́wọ́ gbẹ̀mí tiẹ̀ náà ló ọlọ́ba ni pẹ̀lú sípò lẹ́sìn ọgbà àríhà ló tọ́lọ́ba bá gba ẹ̀mí méjèèjì èyí tásìkò tiẹ̀ ti tó ọlọ́wọ́ fìmú lọ kọ̀ọ̀padà sí làmánù ọjọ́ ìṣe bá dáwọ́ tó wọn wọ́n ti mú tiẹ̀ náà ọjọ́ ìṣe bá tó tó wọn o ẹlòmíì wà kọ́ ọ̀rọ̀ àdúgbò rẹ̀ tó fi ìdí tí a nìyà ló kù sí títọ́ ọ̀rọ̀ kí ni ilé ìgbà tó wọn ẹnìkan kọ́kọ́ dé màálù ọ̀fẹ́ fún màálù ó kọ́ lẹ́yìn ká pa aṣọ ìbẹ̀rẹ̀ àtàrà ìdìbò náà wọ́n sọ ìdí ọwọ́ akọ́wà tó màálù ọ̀fẹ́ fún àkókò ní ọ̀gbẹ́ni lọ. ọlọ́pàá wà ní kọ́lá ní. الذي قضى علينا الموت ọlọ́run ó mú ètò ọlọ́run bá ti ní ikú tí ẹ dé ọba rí òkú ní padà mọ́ ṣùgbọ́n ẹ̀ka tí kò tún ikú tí ò tí tó kọ́ wọ́n yóò ṣe lùkú fọ́lá ìlà àdàlẹ́ tó sá. ọlọ́run bá ní ẹ̀mí òkú ọlọ́run bọ̀ dá padà síta ṣùgbọ́n kí ni ọ àdàlẹ́ mùsàmá tí a sì tọ́lọ̀ bá kọ́ pé ikú tí ó lè iná wọn sọ́tọ̀ wọ́n àdàlẹ́ mùsàmá gbogbo ilé níbi ìyàwó ìṣẹ̀ lọ́mọ ẹ̀dẹ́ ìrìn àti kéèké ni o gbélé lọ́yọ̀ lọ wàhálà gbélé ara ti inú káṣíta àmọ̀ fi jẹ́ ẹ̀ nílé jù ọ̀nà ìkojú ọmọ agbọ́rọ̀ kan kọ́lá bó pa máa sọ kọ́ ndị agbọ́dọ̀ àkùnrin kúnìsì na àti àánú ọ̀sẹ̀ ìjẹ́ ní wàláì ọba ti fi ní ṣe káàdì mú wọn lọ́nà tó ti bọ̀ wẹ̀. nígbà tí ọba bọ̀ ló ti ti náà nígbà tí ọba bọ̀ ló ti ti náà sáyé máa tẹ̀yìn àti ẹlòmíì fẹ́ bọ̀rọ̀ ilé ní fẹ́ ló wà sí inú túmọ̀ ló kú. àbáwá ní tí wọ́n ti kàtí àwọn ìjànà ìṣiṣẹ́ wọn láti báyìí àwọn àdájọ́ kò láti pa ìwọ́n kúrò láti sílẹ̀ nínú àjọ àwọn sábà dúkò sí mọ́sálásí létí kíkà ni ọ̀rẹ́ rẹ̀ tán ẹ̀mú kọ́tọ̀ tó wá bẹ̀rẹ̀ sí lówó lọ́wọ́ àtọ́rọ̀ ọ̀rọ̀ sọ. àwọn ló bá ti ti lẹ́kùn gbà lọ́nà tẹ̀ ọkọ̀ jẹ́ àwọn tó wá tó tún wá láti ara lọ́wọ́ tó wá tẹ̀ dáàbò ọba sì lọ́nà òkú wọn. ọkọ̀ wá sì gbẹ náà ọkọ̀ ọ̀rọ̀ òkú ìpalẹ̀ wa kò délé ara

أفإن مت فهم الخالدون الله أكبر الله ما إلى النبي صلى الله عليه وسلم àníkẹ́nìkan ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó kọ́ máa tẹ̀lé láéláé lórí iye pẹ̀ síwájú rẹ̀ kò jẹ́ta sílẹ̀ yìí. wọ́n á fi kú dẹ́rù bọ̀ tẹ́tọ̀ ọba kú sáwọn máa tẹ̀lé sí láéláé. tẹ́tẹ́ ní kàwá pẹ̀lú mọ́tẹ́nì gbogbo àná máa bá lọ.

يد أو رقوة كن في الدنيا كأنك غريب أو عابد سبيل ولا يبيع بيته ẹgbẹ́ jáde tó bá wá sí báàgì tó sí gan yóò mọ̀ nǹkan yóò dá padà bọ́bá mú búrọ́ọ̀ṣì rẹ̀ gan ọba mi kọ́ tó yóò dá padà mú báyìí mo ti ọ̀wà láyé nù. àwọn aráàlú ìṣẹ̀lẹ̀ ìlànà ìdílé abẹ́ àdúgbò ọ̀dàdẹ́ tí ń rí kọjá lórí títì tọ́bẹ́ sáré sọdá nítorí kálí sọlá tí yóò dá ní yọ àdúgbò gẹ́gẹ́ ni yọ sọ ti ká lù ní wọn lọ bí a lè ṣe fi hàn wá láàyè ọlọ́ba yìí wájà lè fi sọ́mà ìjà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́ba ní ìjà o ìgbẹ́ ń bẹ lọ́dọ̀ wọ lọ yẹn tó kò sẹ́ tó máa kó lọ yálà àgbélà kìyàmọ yálà àgbélò gbogbo èyí yòówù ìbáàdì àgbẹ̀ láti yá máa bá fojú dùn àtijọ́ ọkọ̀ oníkálukú àtijọ́ àtìyá ọ̀sẹ̀ tó máa kọ̀ náà bí gbọ́dọ̀ sọ́kọ̀ wà á tẹ̀sán máa ń dọ̀ ọ̀dọ́tọ̀ ọ̀bà ìtọ́lọ́wà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ fún màá tó ń tẹ̀ ń tẹ̀ mú wéyí ọlọ́ba sára ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ti ṣèlè méjì. ẹlòmí bẹ́ẹ̀ ni máa ṣèlè méjì kó sóhun ṣe fún báyìí. ọbẹ̀ ni máa ṣèlè méjì kó sóhun ṣe fún èyí tí ò ṣe ìrètí kó o kí ń ṣe ìrètí kó o káàkiri ọ̀yà lòún ṣẹ̀lẹ̀ lè kú nìyí. Ìwọ́n ti jẹ́ tòótọ́ lóhùn lálàáfíà kò. Ọ̀fi gbàgbé ni tó ti dáná jẹ́ tìrẹ tó lọ lálàáfíà alákòókò ọ̀pọ̀ gbogbo ẹ̀. Kò sí dọ́kà ọ̀tọ́kọ náà. Alẹ́ ka mùdáwí wọ̀lù mùdáwà ọmọ ìjẹ́lẹ̀ bàjẹ́wà ọ̀bà àgbọ̀ màá ṣá. Wọ́n ní kí ló dé ẹgbẹ́dẹ́gbò ní fáwọn oni expert láàyè o oni consultant láàyè o tọ́lọ̀ bàbá fẹ́ ṣiṣẹ́ ìyanu rẹ̀ ìtọ́jẹ́ kò nìkan lọ́dún náà ṣe jù láyé pé kó tírìtì rẹ̀ àìsàn yọ wà fà. ọ̀gbọ̀gbọ̀n ara rẹ̀ ẹ̀ṣẹ̀ yọ wà fọ́ ọ̀rẹ́ fọ́ wa ká kẹ́sì rẹ̀ tó ní alájà ara kò sí ọ̀. wọ́n gbà kẹ́lẹ́ lọ sábàbí àmọ́ wọn àgbẹ̀kẹ̀lẹ̀ yọ̀wọ̀ sí lọ sẹ́kọ̀ọ́ mọ́tì ní ní ní ní mọ́tì ara rẹ̀ ọ̀dà ipò rẹ̀ tẹ̀sí ìkọ́ṣà ọ̀gbìn náà àwọn wà láì kì í ṣe ní ọkọ̀ fún kì í ṣe ní ọkọ̀ fún tó mú lọ́pẹ́ kì í ṣe ní. kámi sọ èyí máa tẹ̀lé lẹ́yìn sáàmì àwòsókè wà kámi tẹ̀lé ní àṣà ìyẹn ní ẹ̀ṣẹ̀. mélòó mélòó ẹ̀ tó ṣe pé orí ọ̀pọ̀ wà láì da ẹ̀ láti ṣe àwọn kò sí tó mú ní ìsinmi ọ̀fẹ́ ìjẹba bara atunde ana asna baja yeso ne kan kuma sai da ya ko wajo makaki ọgbẹ jọ ẹtọ gbẹ jọ bẹẹ bá mi kini o ti bó bá lọ kó sí ẹlẹ́ ìwò dúró nínú òdo ẹlẹ́gbọ́dọ̀ lọ ibi ara ti rẹ̀ náà sì ní ọ̀gá ìṣẹ̀lẹ̀ lọ màtíkà ìgbàlọ́ ara bí èsì ní fẹ́ràn àwọn ọgbà láti ra báyìí lọ́wọ́ sẹ́lẹ̀ ọmọ wọlé yíbo wà níbi tí ń dóni ní kọjá ìgbẹ́lọ́wọ́ ó ti kú hmm. in less than five minutes. lọ́ọ̀mọ̀ tara rẹ̀ sí lọ́ọ̀mọ̀ tara rẹ̀ sí. sísẹ́ owó rẹ̀ ló ṣe kókó kọ́lọ̀ ní kíkú ọ̀ká tẹ̀lé máa lọ́ọ̀mọ̀. wọ́n ní ká ní sàkéyìn máa tẹ̀lé mẹ́tò mẹ́rin ẹ̀fọ́ lálàáfíà wàláyé tó kú láì sí bá ìṣẹ̀kẹ́kẹ́ sí. Hmm. وكم من سكين عاش حين من الدهر mélòó mélòó ẹ̀ ló sì jẹ́ ọgbọ̀dún ogún ọdún ló fi ààrẹ ogún ọdún wọ́n kó sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ nìkan tó rọra bá tó ti ní ara rẹ̀ tó ní kọ́ bá díẹ̀ bọ́ọ̀lù ẹ̀ jáde mo ló sì kí pé sí bọ́ọ̀lù ẹ̀ náà ló wà mo ti lé ìjẹ́ ìjẹ́ ọ̀rẹ́ kí yé ó ti lé twenty years kò lè jáde kò yàrá kọfẹ́ gbogbo bẹ̀ ń mà kòkò ní gbogbo bí ilé tí kòkò ló ń mà bóyá òkú rẹ̀ gáàdá wà lẹ́yìn tí ti ti ti ti o dá lábẹ́ ìdíje níta olùsìnkì pèsè owó ọlọ́wọ́ sùn àìsàn kan kù ipò tí alára àti àkókò ti kó nìyí ní ètò ìrọ̀lẹ́ tó máa ń tẹ̀tẹ̀rù ẹ̀dọ́ ọ̀pọ̀ tó wà máa ṣe èyí tí kí sóhun sì gbà sóhun àti sóhun sí kù yìí ọlọ́ba ọ̀sà àmàna ní kí akùkù ìṣẹ̀lídì ọlọ́ba ní kí ikú ọ̀ká tẹ̀ ní mọ́ wa lọ ọlọ́ba ọ̀sà àlùbà ìṣẹ́ àlá ọlọ́ba sọ àdúgbò náà. Ìgbàlẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń gbé ìwé pé wọ́n lọ sọ àtọ́kùn padà bá tọ̀ ọ̀pẹ́ tẹ̀ lọ́wọ́ wa nípa tó ń báyà ní ìlú ìwọ lọ bẹ̀rẹ̀ sísọ ọmọ àti kílẹ̀ àti èsì gbogbo eléyìí tó tẹ̀lé tó gbẹ̀dẹ̀ àti àmà ìdí máa ń padà láti ìdí àmà tẹ̀lé sísọ mo rò pé aláwọ̀ ẹlẹ́ẹ̀kejì kò sáà bá sọ́nà àtàkọ́sọ́ ni ààrẹ nínú àwọn àbájáde àti ọ̀sìn sọ́dọ̀ tó ti pẹ́ ààrẹ tó jẹ́ pé wọ́n á fi ọ̀pọ̀ bọ́lọ́ wọn làwọn máa fi dájọ́ nínú abákan náà àwọn àtẹ́sílẹ̀ àti ìjọsìn ẹ̀jọ́ ọ̀gá ẹ̀ wọ́n ti sọ ti pẹ́ tó ẹ bá ń sọ lónìí kí tuntun ní sọ orí wa bọ́lọ́ ní àtẹ́sì sí títí làwọn ènìyàn fi ń rí káàdì ní ẹ̀fẹ́ gidi ṣùgbọ́n gbogbo ẹ̀ ti lọ àtàwọn àtòwò kálẹ̀ gbọ́ pa àgbọ̀yé tìbá tẹ̀lé kálẹ̀ kálẹ̀ yọ sàlàyé sàlàyé rẹ̀ tó àti. àdébí sọ̀rọ̀ wá ayọ̀ sọ́dọ̀ mọ̀ sàlàyé tìbá tẹ̀lé ìtọ́ ọmọ mẹ́rin mọ̀ padà bọ̀ àti ìtọ́ ọmọ mẹ́rin mọ̀ padà bọ̀ ẹ̀ tó bá yọ ìpadà ẹ̀ sílé ìtàkùn àdìjà kalo alaja àti christ kalo ha anabi yìí sọ fún mọ́lẹ́wà ni wọ́n wà sílẹ̀ rẹ̀ sọ àtọ́lọ́pọ̀ kankan bẹ́ẹ̀ nítorí ìdí eléyìí eléyìí kẹsẹ̀rẹ̀ kẹsẹ̀rẹ̀ wọ́n sára àti sẹ́yìn ní ọ̀kan ẹni máa ń lọ bá ti mọ kó òun pé kò sórí ìdí ẹ̀ ní sára àti sẹ́yìn lòun tọ́mọ̀ sùn opportunity bẹẹni tí ń ṣe wáyé kọlọ kó dé kọlọ sùn kọlọ pẹlú wa kó sì wá ní kíláàsì kí ni tọ́wá kò burú omi pé sẹ́ẹ̀ tí hásádà bá ti fi lè bẹ́ẹ̀ md tí wọ́n kó wáyà òun gbajúmọ̀ òun pọ́pùlà pọ́pùlà ń tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo ntí ma sábà dínà ní pé tí ọ̀bá sọ atọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀bá sọ ntí ma sábà dínà ní pé dé ìtakùn that process yóò tẹ̀sí pé máa bá wọn ṣe ti wá tọkọtaya yìí tó wò sọ sódà tèmi ló di wọn díẹ̀. Akẹ́kọ̀ọ́ àwọn yóò fi wà lọ́dọ̀ sí nínú káàdì tùrọ̀. Báyà táwọn ẹ̀ka tó sá táwọn ọmọ sọ kékeré báyà lọ́dọ̀ àti yaba ti jẹ́ kí nàrà táwọn èèyàn mọ̀ wọ́n ló tún wá àwọn yóò fi lè mọ̀ wọ́n náà. Ó fi lè wà pọ́pùlà. Ó fi lè jẹ́ ìpọ̀pùlà yìí. Bẹ́ẹ̀ bá wọn yóò tètè lọ́wọ́ ti ká nítorí ọ̀sọ̀ kára lágbádá sọ ní ìdí tiẹ̀ lọ àti hmm. ọ̀sọ̀ ah, tó takò tiẹ̀ àgbọ̀rọ̀ sọ ọ̀rọ̀ sọ àmàlà wa wàlá ọ̀tà rẹ̀ ilá ọ̀tàlà àti èso lè fara tá ní sọ mi ká ní sọ lórí bá ti kéde ìsìn ọkàn rẹ̀ ká ní sọ. Wàlá ọ̀tà rẹ̀ náà. Wọ́n ní kí n bá alákàtà lónìí. Lónìí. Náà. Sọ ọjọ́ máa ń tòṣì sáwọ́ Àwọn fẹ́ wọ ọ̀rọ̀ ìṣòro ṣé nígbà tí ó lẹ́kọ̀ọ́ kó fi ara sí ẹjọ́ jẹ́ bí òkèèrè náà jọ́lá bí ìgbò. Ó ní lásìrì wọ́n sọ́dá kò sí á ní sùúrù ìgbìyànjú tó jẹ́ ọ̀rọ̀. Wọ́n kálukú sí orúkọ ọ̀rọ̀ bí ابن حجر على فتح الباري وهم قاعدة فهو لا إنكار في الحدود قاعدة لا إنكار في الحدود إن تبتم ولا لا يعني كما في ذلك ترى بقوية وترى قاعدة ثم إن كما قد يقوم به قلنا wá tí wọ́n fẹ́ wọ̀ pàápàá rẹ̀ ní sọ́kòtò sáàdì ní àdìsún náà ẹni wá sí ọ̀fẹ́ ni wọ́n á kọ́ ọ̀fẹ́ kiri ọ̀sán ní tí ó tún wá sí. sọlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí tó kún ní àwọn àdìsúnlá ẹ̀yàn wọ̀ ọlọ́wọ́ ara nìyẹn àwọn bá tún dáadọ́ sí alára ẹ̀yẹn máa ṣe ní ìdíkàwá ẹ̀yẹn máa ṣe tù. ẹ̀yẹ ti bẹ́ẹ̀ nítorí dédé tọ́ba jẹ́ nítorí pé ẹ̀yẹn rọ̀ kó sọ tí n bá ti bẹ́ẹ̀ wọlé fífi tì náà ní sọ́dẹ́ pé fàrà á máa ná ládà mọ́ fẹ́ wá lóṣù àpàrà fífi tì náà ní. ṣùgbọ́n owó bẹ̀rẹ̀ sí òun sọ̀rọ̀ kan o wọ́n ti máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ́pẹ́ tó ṣáà ti bá wọ́n sọ máa wọ̀ kò ní fífi tì náà kankan. kò sẹ́ni tí bẹ́ẹ̀ tó ń rí ọ bẹ́ẹ̀ kò sí tó bu ọlọ́ọ̀tà wọ́n bẹ̀rẹ̀ nípa zaka ẹni tó nílé tó fi rẹ́ǹtì so owó tí yẹn náà generate kò tó wò zaka wọ́n bẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ ọ̀dọ̀ zaka kò ní ìwà zaka kí ìwà zaka lórí ilé tó bá kó wò zaka kí wọ́n jẹ́ wò zaka wá sí tó bá kó lórí ilé ó tó ní sọ́ọ̀bù tó ló kò ń lù do? lówó rẹ̀ kí ìwà zaka ó jẹ́ wà sí zaka kò sí ọ̀ràn ẹ̀ lórí rẹ̀ haka sai dai inna bil mali haqqa siwa zakka a ga jami'in nan da dukiya da sai zakka bai ya ko sai ko sama wallahu ta'ala eh wani ke tulu for example ni 400000 in Nigeria currency kò tí tó zakka ọwọ́ arówó mi kù bọ́yá orí kó 600,000 tó bá wọlé owó ti wá nílẹ̀ náà tí lọ́wọ́ àyè kàkà rẹ̀ torí ọ̀kàkà torí owó kàdúrà nìkan torí pé mọ́nà rẹ̀ pé kì í bọ́lú kan. èyí tó lè mú ọ̀kàkà òun náà tó wá jẹ́ pé owó tó wà nílẹ̀ èló bí èso lè tó. owó tó wà nílẹ̀ òun ló bí èso lè kó ina musawaranta eyi nga ti zaayi ta fa so ibi kote ko to wa ne be tele na to ni so la ko duri wala wala kana ka ye de to a ko so la ko ramadan ti la wale ni ramadan ti ji 22 a 23 le su ilo wo ne to ni so ta ko ko ti zaka lo ni le lo ni o ni ba ni ramadan one million naira 21 kuma ku ga lara insha Allah ma da zakka 1 million naira aba sun biyo wuri aba ba ko da tsawon naira so yo da zakka 1.5 million naira yo da zakka 1.5 million naira mo ro pé so ni te owó tó wà lẹ́nu ètò léwu wàlá ọ̀dà Assalamu alaikum. Ẹbẹ̀ ìbéèrè ìmọ̀ fún ọgbọ́yá ní bíbí Nàìjíríà ní gómìnà ni tẹ́nìkan rí pé àwọn òṣìṣẹ́ tí owó òsínmọ́ fi pápọ̀ owó òsùn gbà ní ọdún ó ti kọjá owó nísà tó wọ́n yọ àdàkàrí. wọ́n bẹ̀rẹ̀ tó wáyé ẹ̀ẹ́dì sí oṣù lọ́jọ́ pé ọwọ́ ní mẹ́rà àwọn tẹ́nìkan ní sọ́ba owó tí gbà lọ́dún tọ́ba ní ká kàkúlẹ́tì owó tó tí ó gbà lọ́dún sálárì oṣooṣù twelve months ó ti tó wọ So, tó ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ wà tuntun bẹ̀rẹ̀ kí ṣe eré ilé wọn sùn. Agímẹ́ntì ni wọ́n sọ wá àgbẹ̀yẹ̀tì náà kí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tọ́ ń gbìyànjú àti sùpọ̀. Òun náà yẹ kí pé sálárì rẹ̀ gan tó wò sàkà. Sálárì rẹ̀ gan one point something million naira. Sálárì rẹ̀ tó sùn. Lọ́wọ́ gbìyànjú àti ọkọ̀ tó wò sàkà. Ṣùgbọ́n nígbà tẹ̀lé rẹ̀ ní kókó sì sàkà bẹ̀. Àwọn gbìyànjú àti sọ pé àkíyèsí tó mú mọ́jẹ̀mú àwàlá ní àwọn gbogbo ẹ̀dá sọ́kà tí wọ́n fẹ̀sẹ̀ ní ṣùgbọ́n kó àwọn àfà àwọn àfà aláàjì tí wọ́n wà láàyè tó bọ́lá ti sùn fẹ̀sẹ̀ ní. ṣùgbọ́n ẹ̀ máa ń gba wọ́n kọ́ àwọn àfà tí ìlà náírà lóṣù lẹ́kẹ̀ sọ àwọn ìlú yẹn. tí bá ń jẹ́ ewu rẹ̀ wọ́n gba three million naira lóṣù nígbà tó one million naira àtijọ́ tó ti àtúntò tó ti bẹ̀rẹ̀ one million naira. Èmi ni in oṣù wọ̀ta ká so at the end of the month at the end of the year ó ti ní twelve million naira saving so because owó salary náà ló fi gbogbo ẹ̀ sọ sọ́ọ̀tì kan náà lẹ́nu yìí láti rẹ̀ sọ́ọ̀tì kan náà ṣẹlẹ̀ wọn láti rẹ̀ ká twelve million naira àmọ́ ìjẹ́sẹ̀ tó ní kó wọ́n káàdì wá wà lọ́wọ́ rẹ̀ ní sáré òun àlá ìṣẹ́ náà ti náà wò. ìdí ni dọ́kítà pé àdìsí lọ ẹ̀ka kọ́ ẹ̀ àdìsí sọ pé kí aláìkẹ́sì máa ń pápá sí ọ̀rẹ́ zaka anábì ní ẹ̀kẹ́ tí ẹ gbọ́ àwọn ẹ̀tọ́ mi bẹ́ẹ̀ ní dúkìá yà sí zaka. ẹnu ní ọ̀kẹ́lẹ́ gbowó ti ń gbọ́ etí ẹ̀kọ́síbíìsì ti bẹ lórí rẹ̀ ìwọ bọ́ bẹ̀rẹ̀ sábẹ̀ lórí. àgbẹ̀rẹ̀ ọkọ̀ pé gbayé báyìí fíbọ̀ ní ti ń jẹ́ òun gan-an ọlọ́bọ̀ sáà lù wá ọ̀lá ọ̀sán اللهم اقسم لنا من خشيتك ما به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقوتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثقنا على من ظلمنا وانصرنا على من ولا تجعل مصيبتنا في ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا إلى حين الآن أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته